أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Ọba alágbára, ọba ọ̀kan soso. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìjẹ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kí àtìgẹ́ ọlọ́run kó máa bá àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń gbìyànjú tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ọlọ́njájọ sórí rẹ̀ ayé àtijọ́ ìgbéǹde alkiyama láì fi àsìkò ṣòfò eléyìí ni pàtàkì apá ọgbọ̀n lórí tíra mọ̀hàrọ̀mọ́tọ́n ìfàhánà bí annáṣú yẹ́jìbò làhádàrù mẹ́nàhà tíra tí a ń sàlàyé lọ tíra tó ń sọ nípa àwọn prohibitions àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tó jẹ́ pé à ń fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ́ mu àwọn èèyàn ń fọwọ́ yẹpẹrẹ mu.

òun ni imtina lè mẹ́rẹ́ àti ní fìrọ́ṣì zaujia bìgẹ́rì ọ̀dírí ṣẹ̀rẹ̀ obìnrin kọ́ máa kọ oorun fún ọkọ ẹ̀ láì nídìí ṣẹ̀ríà láì ní àwíjàre tó tọ́lọ̀ tànàbí a parí ọ̀rọ̀ àlìwà níjẹjọ yẹn ọ̀rọ̀ kama abara bára wọn iru irú ẹranko táwọn kan ṣe àwa ara sọ díẹ̀ nínú bó ṣe jẹ́ èèwọ̀ kóbìnrin ó sọ fọ́kọ ẹ̀ pé kò sọ náà ẹ̀ lè súnmọ́ mi kèédé ẹ̀ṣẹ́ kó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tọ́lá àfà níbi gẹ́rẹ̀ ọ̀gbìnrin ṣẹ̀rẹ̀ torí pé unaka àdárù ṣẹ̀ríyà a lè rí àwọn sharia compliant excuses kára àwọn àwíjàre tó jẹ́ pé àríwá àfá àhàn wọ́n náà wà gbọ́ nǹkan yé ni sóyà obìnrin sí wípé ó ń nǹkan oṣù lọ́wọ́ jàmá kí la ló ṣe lọ́wọ́ ọkọ rẹ̀ ọ̀láǹfààní kọ́ wọlé kalẹ̀ ọ̀la ń ní ẹ̀nu tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó ń ṣe nìfà ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ ṣe kí ni o ó sì ń wá lára rẹ̀ ọkọ rẹ̀ náà ti mọ̀ pé nínú ṣẹ̀ríà òun ọ̀gbọ́dọ̀ súnmọ́ obìnrin yẹ ní ìbálòpọ̀ wọ́n lè dùn ara wọn ṣùgbọ́n kò gbọ́dọ̀ wọ ojú ara rẹ̀ irú àwọn tó bá rí bá wọn àwọn àbárò ṣẹ̀rẹ̀ ìyà àwọn tí a lè pè ní excuses àwíjàre tọ́já sí pọ́ bá tọ́lọ́n tànàbí mú tí wá kó wa níjẹjọ́ àdíìsì eléyìí tí wọ́n gbà wá níbi tánàbí ti ń sọ pé ìdáadá àrọ́júlú ìmọ̀rá átáwú ìláfìrọ́ sí ìfà àbàtì kan bá níyàwó wá gbéyàwó ẹ̀ pé o jẹ́ asúnmọ́ra wa jẹ́ ṣe lọ́kọ láyà obìnrin wà jẹ́ lónìí làáfàá bá jìdí pé kò sí tọ́jọ́ oúnjẹ ni fàbáàtà gọdban aleya láàánátì alìmàláyíká hátà túsbìhà ọkọ rẹ̀ wá sùn lẹ́ni tí ń bínú mo ṣàlàyé àdíìsì díẹ̀ níjẹjọ tọ́ládàmọ́ ọkọ ẹni pé yóò máa kára kiri inú ọmọ bí káláwọn ọmọ tọ́ọ̀gì táwọn ọ̀bẹ̀rù ọlọ́run ìtàwọn ó ṣe ni ọ yóò lọ sí sinata ó ó lè wá ex girlfriend yẹ kan lọ sí wọ́n ti jọ ọmọ ń ṣèrànù nígbà pé kò bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n mùsùlùmí òdodo ò tó ní kọ oorun fọ́ ọwá ní ẹni ló jẹ́ ọlọ́ ṣe sìnà ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ ìwọ náà lẹ́sẹ̀ tó ẹgbẹ́ tó fi sìnà ẹ̀tọ́rí ìyàwó pa ọ àfà bèlè wọ́n á rọ̀jò òkò fún ọ ni ìyàwó rẹ tó kóró fún wọn à ní òkò fóun ìwọ ló kó bára rẹ báwọn kí ló dé tí wọ́n òkò ṣẹ̀rí fún ó gbogbo láti 2024 ọkọ̀ oorun 2025 ọkọ̀ oorun 2026 báyìí ó tún ń oorun kí wọn náà ti kí ni o solution bóyá láìsí bóyá torí gbóhùn nìkan ni lójú ọmọ fi àjọ so ètò fi lọ ṣe sìnà tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà torí gbéyàwó rẹ̀ kọ orúkọ bá tó lọ ṣe sìnà ṣẹ̀ríà ọ̀lẹ́kùn pọ̀ ní òtòrò tí níyàwó lé ọ̀rọ̀ ló ti lọ máa rojọ́ ṣùgbọ́n wọ obìnrin tí wọ́n náà ṣe báyìí orí gbogbo òfò ìbínú ọlọ́run ọbẹ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lè mọ́tò láyé àtọ̀run tí wọ́n náà bà túbá wọ́n ní pàwọ́ lóòótọ́ ṣùgbọ́n tó bá ń ká lọ bá ń bínú ọlọ́run lè má kú olórí ẹ̀ àfáàwà Muhammad sọ́ọ́lẹ̀ almonajid tí wọ́n kọ tíra yìí wọ́n wá ní kẹ́ẹ̀mọ́ wo nǹkan o wà kẹfì irun mínà nífà àfáà ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìdásọ́ ràbáyìnà wàbáyìnà àkìlá fún tùákìbù jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa wọ́n lọ́pọ̀lọpọ̀ obì tó wà àtọkọ bá ń jà ọ fẹ́ àjọkọ́ àjọkọ wọ́n ní yọ́ mọ̀ bóyá wọ́n ní nǹkan tí ń fa wàhálà láàrin wọn wọ́n ní ìyapa inú lórí nǹkan kan ọ̀rọ̀ wọn ní èdè àìyedè ọ̀rọ̀ wọn ò yéra wọn wọ́n ní marital conflict wọ́n ní kí ni tí ọmọ wa ṣe yọ́ mọ̀ wá fi ìyà jẹ ọkọ bìdọ́nì à bìmọ́nì èyí akọ̀wú fílífì rush lérò ń bá tóbi yọmọ rò pé ọwọ́ mi bà ìbọn fẹ́ wá bá mi tí ó lóun fẹ́ gbádùn mi wàláì níjó sọ bá mi kankan yọ wà kọ̀ fọkọ rẹ̀ ẹ̀tọ́ tó kọ́ ní lórí ẹ̀ lórí ibùsùn tó yẹ kí wọ́n jọ máa gbádùn ara wọn lórí ibùsùn kò bá ní gbà fún ọkọ àfáà ni wàkọ́dúnlẹ̀ àtàrọ́ tàb àlàáhádá mọ̀fásìdùn àbíyìmọ̀ àáfàá nísà irun tóbìnrin ṣe àwọn àbàjẹ́ tó tóbi ó lè tara ẹ̀ jáde ìbàjẹ́ tó ṣe kí ni o ara ẹ̀ ni mílíà nínú ẹ̀ wùkú ọ̀záójì fílà harami fẹ́rí kan àáfàá lọ́kọ yẹn ó lè lọ fẹ́ sí náà àràmù ní ibù gbà míì tọkọ ọba lè fẹ́ sí náà ó lè máa masturbate masturbation ní istikhrọ́dù limanage alistimna alistimna ọkọ yóò àmọ́ dára ju yóò mọ̀ wá yóò mọ̀ fa àtọ̀ jáde kúrò lára kó lè wà relieved ọkùnrin mi yọ́ta ti lóbe kan yọ́kẹ́ mọ́ sexual molestation àbí sexual harassment bọ́yọ́kẹ́ rọ méje kan ládùúgbò bí ọmọ tó méjìlá mẹ́tàlá yóò kẹ̀mọ́ ọmọ ọlọ́mọ yóò fọ́ jì lẹ́nu yóò fi nǹkan dì lójú pé kóhùn sá ti ráyè gbádùn àrò òun kóhùn lè fírì àìmọye àdánwò bẹ́ẹ̀ tọ́jẹ́ pé yóò jọkọ rẹ̀ ọ lọ fọ́ọ̀lù sínú kíni o àlàárọ̀ wàkọ́tẹ̀ ní akíṣù àlẹ́ àlùmọ́ àfáà nígbà míì ọ̀rọ̀ a máa bójú kejì wá náà fún ìyàwó tó jásí wípé la ilaha illallah ṣe rí gbà tó bá já wípé ọkọ kọ̀ráyè sùn mọ́ ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ọba dárú fóyàwó náà pẹ̀lú pẹ́nu ọkọ ò ní yọ́ sí ọkọ wa lè máa ronú bọ́bá ṣe wá ń ronú ẹ máa kí nígbésẹ̀ tí ó wà gbé fíìsì wá àlẹ́yà yóò yà fẹ́yàwó lé kí lọ́kọ́ náà ṣe yóò fẹ́yàwó lé ní yà máa rẹjú kan wọ́n ti fẹ́fẹ́ mọ́ sílẹ̀ lọ́wọ́ kan ẹ̀wọ́ owó ní kóró wọ́ àfọ́ òní kò sí tọ́jọ́ lóògùn ibà pé bóbìnrin ọ̀fẹ́ kan kọ oró tẹ́lẹ̀ obìnrin ọkọ oró ṣẹ̀rí àyọ̀ ọ̀dà fọ́kọ́kọ́ fẹ́ kejì ṣùgbọ́n eléyìí ti ń kọ oró yìí ó ti mọ implication pé tọ́kọ òun bèè lè fẹ́yàwó mi yóò ṣe kí ni yóò pa òun tì ẹ wo wàhálà tóun náà fà fún rẹ̀ ọ̀rọ̀ ṣe kí ni o ọ̀rọ̀ bẹ́yìn yọnu làáfàá ṣe ní wàkọ́dí tẹ̀lé àkísọ̀ àlẹ́ á àlùkùmọ̀ fàyùfákìrù jáàdá tí ìsìwájà àlẹ́ à ọ̀rọ̀ wà bẹ́yìn yọ fóbìnrin òun náà ọkọ ọmọ wa ronú gidi gan pé á ah! kí mo lè ṣe o ìsìfẹ́ ṣe sì náà ọmọ tó bá lè ṣe olèrò pé tí má ní kí n fẹ́ ọlọ́mọge á fífẹ́ ọlọ́mọge wàhálà àwọn pọ̀ ń bẹ̀ bí lọ fẹ́ dàìbọ̀sí kan tọkọkọ lẹ̀ tàbí jẹ́ lọ fẹ́ opó kan tàbí jẹ́ lọ fẹ́ ọlọ́mọ mẹ́ẹ̀ẹ́dógún kan lápẹẹrẹ inú ìyàwó ọ̀tẹ̀dẹ́dógún àmàmẹ́ ah, ah, ilé ọgbọ̀kọ lọ́wọ́ mi ni àmàmẹ́ ah, ọfẹ́ ìyàwó mi yọ́ máa gbádùn tiẹ̀ yọ́ máa gbádùn ìyàwó ṣùgbọ́n wọ́n lọ́mọ àmọ́ sọ́ra rẹ̀ dára mú fọkọ rẹ̀ òun náà wà rò pé ọ̀dà mọ́wọ́rí máa fẹ́ ìtí ọ̀sọ̀ rẹ̀ di àlálì ọ̀rọ̀ bẹ́yìn yọ àbí ọ̀bẹ̀yìn yọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báwọn. afọ́ fàálà zaujati antu sáré à bí ìjà ti zauji á ìdátọ̀ lábàá afọ́ ní dáadáa gbogbo ẹ̀yin obìnrin ayé ó dọ̀nà yàn lé ní lórí ẹ máa taratara ẹ máa yára kíákíá mọ́fámọ́fá ẹ máa yára o kẹ ẹ máa dá ọkọ yín lóhùn tó bá ti pè ní pé ọyá ẹ máa dá lóhùn ni o ìkílẹ̀ ẹ̀sẹ̀ máa tètè dá lóhùn ìmútìsáálá lè kọ́ọ̀lì yìí alẹ́ ìsọ̀lá tó wà sàlámù ẹ fi máa mú ọ̀rọ̀ ànàbí sẹ́ni o ọ̀rọ̀ tá ní jaman ọ̀rọ̀ ànàbí àsàlám tó ní ìdàdá àrọ́jú ìmúratáwú ìláfíraṣì ànàbí ní tí ọkùnrin kábà ti lè pè ìyàwó rẹ̀ pé ọyá o umu lágbájá àbí èsì ẹ̀tí kasebe sísá làkàṣègbè sísá lámarin ọyá o ọyá o ànàbí ní fàlítújì kọ́yà tètè máa dọ́kọ̀ lóhùn kó fẹ́ kéde mo ti sọ níjẹjọ pé ọ nínú àwọn obìnrin sálàf tí wọ́n lọ máa ń ṣèjọ sí gan ábídà ni wọn ní kó tó wá bẹ̀rẹ̀ náà sílọ òru yóò wà lọ bọ́kùn anakomola alákàfíyà hájá alákàfíyà hájá bóò ní ní bùkátà sí a ọkọ pé ọkọ. tàbí ká ní ọfẹ́ pé ìwọ ọlọ́run lára ọkọ kó tó wá lọ nínú ìjọsìn àwọn obìnrin nínú àwọn obìnrin sálàfù tó jẹ́ pé la ilaha illallah àwọn òfò sílọ́n wọ́n òfò sáàfù ọkọ ọ̀dẹ̀ ní kò ní pàkàlà wọ́n ní ya ìmọ̀ ṣe náà fi àwọn obìnrin yóò wà lọ

ọkọ̀ ò ní lè já nírun ọkọ̀ dẹ̀ kéle oníbùkátà sí kọ́kọ́ dá ọkọ̀ rẹ̀ lóhùn ó ṣe pàtàkì náà náfìlà òru yẹn lọ torí ọkọ̀ rẹ̀ lóhùn ọ̀rọ̀ yẹn ni yẹn ọlọ́run kọ́kọ́ o ọkọ̀ ẹ̀ wọ́n ní báwọn obìnrin àwọn kan náà àwọn sálàbù ṣe máa tọkọ bá ní nẹ́tíwọ́ọ̀kì wà mo sí ọ nígbà bá gbádùn àtọwọ́ wẹ̀ jẹ́ náà àwọn ọmọ bá jọ fẹ́ lọ tọkọ bá ní pé lónìí mo fírí rẹ yóò sì lọ sàlùwàlà ọba náà fi là lọ nìyẹn torí náà àáfàá ní obìnrin ànábì ní tọkọ rẹ bá ti pè ọ yá tètè dá lóhùn tó ti yé bá ní ìsìn gbogbo obìnrin tí ọba tètè kọ máa dá ọkọ rẹ lóhùn kìí ṣe obìnrin kìíní o kódà wàá yín ká aláàbọ̀ àrí kọ́tàbẹ̀yìn àbí kúfù bẹ́ẹ̀ ni ànábì àsàlà àáfàá ni ti ń jẹ́ bẹ́ẹ̀ gangan òun ni máa yóò dọ́wù aláàfáàrí lè jámálì lè roko ìtí wọ́n máa ń gbé sí ẹ̀yìn ràkúnmí nígbà tá a bá fẹ́ gùn lè rúkú bì ọkùnrin abẹ́gun ràkúnmí wọ́n pọ̀ pé kíní kan sí báyìí yọ́ dàbí àwọn kíní ìnulẹ̀ àbí bí aṣọ táwọn ọlọ́lá bí sheet èyàn àjọkùn tó àkùtẹ́ ìbá wà lórí kìíní wọn gbà ní wọ́n lè so máa ra ọkọ̀ bọ́ okùn ọyọ ẹsẹ̀ kú òbí àwọn kìíní tó gbẹ́sẹ̀ lé o ọwọ́ kalẹ̀ ọlọ́dọ̀kọ̀ ẹ̀ kódà kọjẹ́ pọ̀ wà lórí pọ̀ fẹ́ gun làkùnmí ni lọ́kọ̀ lọ yá ó sì o ọ̀dà lóhùn ni ìtumọ̀ kódà kọjẹ́ pé n tó ń ọha ó fi yá yẹn lẹ̀ kó bẹ́ẹ̀ ọ lọ ọkọ ìyẹn ni tó wà nínú ìlànà súnà nàbí àsálà àfáà ni wàhálà záújì áyùrọ ìyà záújátà ìdá káná tí màrí dọ́ta lọ́kọ náà gbọ́dọ̀ ṣàkíyèsí ìyàwó ẹ̀ ìgbà rẹ̀ ọ̀bá yá màrí dọ́ta sẹ́wọ̀n náà mọ́ láìláàánú náà sọ fẹ́ pàyàwó rẹ̀ ni ṣé tó bá kú tí wò ní fẹ́ lómi ni má padà ò kí ló dé tó o bá rí pé ìyàwó rẹ̀ ààrẹ ń ṣe àwọn hámìlà àbó orí kó lóyún sínú àwọn mọ̀kìrúbà àbó orí pé ìbànújẹ́ kan ń ṣe ìbànújẹ́ ó ń ṣe gan ìwọ náà láàánú ẹ̀ lójú kí la ní kó ṣe sótíyébà àtàyẹ̀dúmọ̀ alwifaq wàlá yàkọ̀ òṣèkọ̀ àfà nítọ́ ọba ti lè rí pé ah, ara ìyàwó mi ó yà á ah, oyún tó ní ó fẹ́ ó fìdí ẹ̀ àwọn obìnrin kan bẹ tán bá ẹsẹ̀ lóyún kìí ṣe bóhùn gan lọ́fẹ́ ẹkọ oorun ó lè jẹ́ medical advice èmi mọmọ méjì mẹ́ta rú àwọn obìnrin bẹ́ẹ̀ fẹ́ẹ́ pé tán bá ẹsẹ̀ wọlé ọkọ tẹ́ ẹ bá súnmọ́ wọn oyún ọ̀wálẹ̀ lára wọn

ó ti understand ìyàwó rẹ̀ ìgbà míì ìbànújẹ́ máa ń bá obe ìyàwó rẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ alẹ́ bí aago mẹ́jọ bọ́yẹ̀ ti ẹ̀tọ́ àlórí bẹ́ẹ̀dì kan tọ́jẹ́ ẹ̀tì jọ ń sọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì ti fẹ́ máa connect nọ́mbà pè sàlámù àlékò dádì jáde láyé ń sí ah, ah, ó ọlọ́kù dádì dádì rẹ̀ kú dádì rẹ̀ kú ìyàwó màlúùjẹ́ pé bàbá rẹ̀ kú ìwọ́n wá ti já sáré tó ní àáfà ẹ̀ kí lẹ bẹ́ẹ̀ ṣe ẹ̀tọ́ọ̀gì ni wọn náà ni ìtí wọ́n bẹ́ẹ̀ ṣe ló tóbi lẹ́bi ẹ̀ bàbá àti ẹ̀tọ́ kú ní kí ni o makarúbà ni ó ti bẹ́ẹ̀ pé ìbànújẹ́ kan dé bá jẹ́mọ́ kò yé ìgbà ní ìbọ́yá obìnrin wà láàlà bọ́yá bí ó ti lọ bọ́ ọ̀rọ̀ àwọn tẹ́ jẹ́ ńlé lọ́ba jábọ́ lórí ọ̀kadà ìbànújẹ́ ìnira àtọ̀kadà oníjẹ̀rora lọ́dún ní pé nẹ́tíwọ́ọ̀kì ó tó wà lálẹ́ yìí agbọ́dọ̀ súnmọ́ àfáà fẹ́fẹ́ pa mí ìtàfàfẹ́ sọ ń bì ní pé ọkùnrin ó gbọ́dọ̀ ní àánú ìyàwó ẹ̀ ìyẹn ni ò ní fa àṣekọ́k àṣekọ́k òun ni kọjá sí pé èèyàn sọ obẹ̀dẹ̀ tí ò ní gbọ́ràn òun náà ní gbọ́ràn sọkọ lẹ́nu náà wàá ní kí fún tó ń ṣe kọ́ ọkọ̀ mínálì wà á kàmọ́ mínálì yóò bá dúpọ̀ obìnrin náà èyí ọ̀sọ̀ obìnrin tí ò ní gbọ́n náà wàhálà ọba sẹ̀rẹ̀ láàrin ẹ̀yin méjèèjì so láti ń rọ àwọn tá náà pé kéèyàn study emotion ìyàwó èèyàn àsìkò tó ọba rí pé ó ń ṣe nǹkan oṣù lọ́ni ọlọ́run ló ṣòfin eléyìí ò ní súnmọ́ ẹ̀jẹ̀ bí máa ń jáde lára ẹ̀ ò ní súnmọ́ ṣùgbọ́n àwọn àṣẹ sí mi ń bẹ ìbànújẹ́ dé ìrònú débà ó lásídẹ́ǹtì nítú accident ó lè jẹ́ fire accident ó lè jẹ́ motor accident bóyá bí ó ti ń bọ́ dáná ní gáàsì pé kí ni o ọlọ́run ní sáwọn ìyàwó wa wà láì pàápàá láyé gáàsì ìmọ̀ ayé à ń lo igi náà àìmọye àwọn ìyá bàbá ìyá ìyá ìyá wa tó jẹ́ pé igi náà ògùn náà ó dàjò wọn lẹ́sẹ̀ níbi tán ti ń wá oúnjẹ ayé kẹrosínì náà ó ní wàhálà àti ẹ̀ tí ó gi gbìsì àfà ṣùgbáyé gáàsì ló burú jù àìmọye ṣàfẹ́kó ń sàwọn ìyàwó wa wọ́n mú mọ́ra ni so ìwọ náà gbọ́dọ̀ understand àgbẹ̀tọ́ bá rí pé ìbànújẹ́ kan àìdùnnú kan àìlera kan ń bẹ fún ìwọ náà ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ọlọ́run lọ́bọ̀ onímọ̀ ìdẹ̀yẹn la parí eléyìí síbà wọn àáfàá tó wá bọ́ sí nǹkan míì tó tún jẹ́ èèwọ̀ tó jẹ́ pé àwọn obìnrin náà wọ́n tó máa ṣe òun ni tọ́lábùlì mari àti àtọ́lák mẹ́záòjìhà lẹ́gọ́ìrì sábàbí ṣẹ̀rẹ̀ẹ́yẹ lẹ́gọ́ìrì sábàbí sẹ́ríbi àtọ́bọ́sì náà agbárùkà ni nínú tó jẹ́ ìwọ̀ ni tí ṣẹ̀ríà ò ti ẹ̀fẹ̀ ká débẹ̀ tó rádìí ìsì tó lágbára ọ̀nbẹ lórí ẹ̀ àádẹ́ka hadith yẹn náà láìpẹ́ tọ́lọ́mbá ní adébẹ̀ lónìí. àáfàá ní tùsáárì hù kẹfìrún mínà nísáì ìlàtọ́lábì tọ́láàkì mínà àzúwájì iná ẹ̀ńdà òṣùlì adínà kìláàfin. sẹ́ẹ̀rí ẹ máa gbọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nínú tí máa ń ṣẹlẹ̀ sí wọn wọ́n máa sáré lọ sọ fọ́kọ̀ wọ́n yẹ kọ́ mi ìdí ẹ̀ṣẹ́ mọ́ ìṣe mọ́ ìṣe mọ́ ẹ̀kọ́ mi bóyá àwọn àtọkọ́kẹ̀ ní adina khilaf ìyapa ẹnu díẹ̀ jẹ́mọ́ khilaf pé o wọ́n kẹ̀ ní ìyapa ẹnu díẹ̀ sẹ́rẹ̀ tọ́kàn lọ́mọ́ irú àdánwò yìí ń ṣẹlẹ̀ láwọn fámìlì mi. àwọn obìnrin náà sì tó máa ń ṣe léyìí náà ó rí pé ìta ẹ̀sẹ̀ parí tán kóbìnrin ọmọ ọkọ̀ oró fọ́kọ ta ní aráàbù ni tí wọ́n lóbìnrin tó bá ń ṣe pẹ́ olórí gbogbo obìnrin àwọn mọ̀lẹ́kà wọ́n mọ̀ rọ̀jò ìpele lórí wọ́n mọ̀ rọ̀jò kínnílé lórí èpè ìbínú ọlọ́run yọ̀mọ̀ bẹ lórí ẹ̀ wọ́n dẹ̀ ti sọ fọ́kọ̀ ìyàwó náà pé kọ́kọ ìyàwó náà ṣe sùúrù tó bá di pé ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìyàwó rẹ̀ lóyún àbá rẹ̀ ń ṣe ìyàwó àbíbànújẹ́ ńlá ó dé bá ìyàwó àbínira kan bẹ fún ìyàwó kóhun náà ṣe sùúrù pẹ̀lú ẹ̀ èyí ń gbà wá parí ẹ̀tàn àáfàá tó wá bọ́ sínú àràmù mi ìtọ́jẹ́ páwọn obìnrin náà wọ́n tún máa ń fà òun ni kóbi ọsọ fọ́kọ ẹ̀ pé ẹ̀kọ́ mi ní òṣèmọ́ lìgẹ́rì sábà bẹ́ẹ̀ ṣẹ̀rì ẹ̀yìn lìgẹ́rì sábàbí lìgẹ́rì sábàbí láì nídìí tọ́ba tọ́lọ́mù obìnrin tọ́ba sọ̀rọ̀ ẹ̀fẹ́ ẹ̀kọ́ mi olóbìbó obìnrin o kò ní gbòòrò àbújá náà o mọ̀ fẹ́ débẹ̀ àdíìsì rẹ o fàhàrọ̀ ọmúnà àlẹ́yà rọ́ọ̀yẹ̀ látùlùjá nígbà má débẹ̀ kò ní gbòòrò àlìjẹ́ náà olóbìbó obìnrin já àdámọ̀ ní ọkàn gọ̀ọ̀rẹ̀ èyí ọkọ̀ rò pé kí ló dé tíṣẹ̀rí àti sọ́ọ̀dì àràmù ṣẹ̀rí ọ̀fẹ́ kí fámìlì wọ́ dáwù tí ṣẹ̀rí ọ̀bá lọ lé lórí eléyìí sẹ́rí bọ́lọ̀ na kìsọ́ọ̀tù dí ní wà láàkì sẹ́rí obìnrin làákà ìwọ̀n ó dínkù ànàbí ò pé wọ́n lọ́pọlọ kò sọ pé wọ́n àmàwé kò ní wọn ọmọ uni lọ́rin lọ́wọ́ ui lọ́wọ́ àlékún university lọ́wọ́ unilag lọ́wọ́ futa àwọn convocation táwọn university tán ṣe tán láìpẹ́ yìí àwọn obìnrin lọ́bẹ̀ẹ́ níbi sọ ti tó pọ̀ jù àwọn obìnrin mọ̀ wọ́n gbárí àwọn ọmọ ṣe yahoo àwọn ọmọ gbá bọ́ọ̀lù òfò tó gbẹ̀yìn ọmọ náà ṣe ọ̀tà fún yín bọ́ọ̀lù òfò lẹ́mọ̀ ẹgbà kì àsìkò táyìn fi gbá bọ́ọ̀lù òfò àwọn fi ń ṣe group discussion àsìkò fi ń ranjú òfò àwọn fi ń kàwé ìtìjà ọmọ obìnrin ọmọ ìwé náà ṣùgbọ́n kò ní ti ẹran dúró lọ tó sábà tẹ ní yahoo lóru mọ̀sẹ̀rá dára dark àwọn ọmọ obìnrin ọ̀yà focus lórí ìwé nítorí ẹ bá dẹ̀kọ́ lẹ́tọ́rà ọ mark àbí so ṣùgbọ́n obi so onígbà tó bá wù ah umu bẹ́ẹ̀ ṣe dàgbà tó ẹ̀dí láàká yìí bí n sọnù obìnrin ó ti wù obìnrin tó wà àtọkọ́ ń dà ọkẹ̀gbọ́ pé àáfà fẹ́ fẹ́ mọ́sánná ó sì lọ gbé láptọ́ọ̀bù àáfà ó sì lálá ọ́dẹ̀ tẹ̀mọ́lẹ̀ tó ń jégégégé gbogbo pírójẹ́ẹ̀tì táàfà ń kọ lọ gbogbo táàfà ó fi méjì owó nígbà táàfà wá analyze wípé ìtò ti bàjẹ́ yìí gbogbo táwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ sábàdàgbà ọ̀bàjẹ́ yìí ìwọ gan tó bayé rẹ jẹ o lè gbénu ilé òun mọ́ olórí ibú obìnrin ọ òun ọ̀dẹ̀ tó àlẹ́ jẹ fún crime àwọn kan ló ní ọba ìtòhùn ṣe é jẹ torí ìtòhùn níbi látọọbù òun láwọn kéésì kan bẹ̀ tóhùn tó ń di pàwàdà ní gbé ìmọ̀nà ṣùgbọ́n náà ó rò pé èmi náà tàbí sẹ́rí nígbà tó ti báwọn fámílì ọdún lè gbé ẹrin tọ́wà ẹ̀kọ́ kọ̀ọ̀yẹ́ kí n ti mú ọyẹ bá wọn dọ́kúmẹ́ntì báyìí ẹbá wọn ni ó ní bákọ̀ọ̀pù mi ò débi tí ó dé lónìí last three months mo ṣe bákọ̀ọ̀pù káyìn ìlera àwọn nǹkan tí mo ṣe láàrin oṣù mẹ́ta bí bẹ́ẹ̀ kọ́ ẹ bá tọ́ pé kí n ṣe wàhálà bá ṣẹlẹ̀ àti fámílì ìṣèlú eré wọn pé bá tún ẹ̀

ó lè jẹ́ first class product o kìí ṣe pé dọ́là dì o she's brilliant but tó bá débi kálò làákàì emotion kí ni yóò fẹ́ emotion náà ìtara yóò pọ̀ ju ọpọlọ lọ kí ni ẹ ti sọ fún wa o ẹ gbà kọ́ọ̀tì àbíkẹ́ sí silence òkè sí bàbá mi. ìjọba mo rò pé àbí òye ẹ wá máa wo tóbìnrin bá ti pé òun àtọkọ adínà kìláàfin àwọn kẹrara ní ìyapa ẹnu àìgbọ́ra ẹni yé àìsọ̀rọ̀ yérọ̀ níwọ̀nba ẹ̀kọ́ mi ebi kò tí mọ́ ebi kò lọ lé wa ẹ̀tọ́ pariwo lálẹ́ ìta àfàbà wa ṣe pé mo ti pe mọ́tò kẹrù lọ lé láàárọ̀ àfà wá pílẹ̀ gbogbo tó sọ lálẹ́ àná pé ọya mo fẹ́ kọ́ gbọ́ bóyọ̀ tiẹ̀ tó ya fídíò gan mo fẹ́ kó owó fídíò yìí ẹ kọ́ ní ẹ̀ẹ́mẹ́ẹ̀dógún lọ sọ bẹ́ẹ̀ ah àfà ni you repeated this fifteen times a ní ẹ̀kọ́ mi ni òṣè máa ẹ̀kọ́ mi ẹ̀kọ́ mi sẹ́ẹ̀ a ní ẹ̀kọ́ mi ṣé ọ̀pọ̀ fẹ́ kẹ́ ẹ̀kọ́ mi ni mo ní ẹ̀kọ́ mi ó sì repeat ẹ̀ fifteen times ó ní ah wàhálà ìgbà tí mò ń sọ yìí máa tọrọ lù mí àfà ni mo ti bọ́ gbé mato tí ó kẹrù ẹ lọ sí o ilé eyé ọba ń bẹ̀bẹ̀ ó ní wípé tí ọba lọ ọ̀pọ̀lọpọ̀ fámílì ni ó ṣe ní ó ti àwọn máa sọ́fà àfáà ní ìgbà míì gan ẹ rí obìnrin yóò máa tọ́ lábàá kọjá pé títọ̀ láti ọ̀sẹ̀lẹ̀ yóò azáwójú máa tùrí dùmínà limal obìnrin ní ìtọ́fẹ́ gbà lọ́wọ́ ọkọ owó aṣọ bàtà owó school fees ọmọ tuition fee owó ẹran léyá owó aṣọ ọdún yóò bá ti gbé áfíkẹjọ rẹ fẹ́ ti ra sísá covid rẹ ti ra sọ fún akẹ́yìn ọkọ ni àmọ́ra sọ fún yín láti ṣíà sásọ wà lélẹ́yìn o aṣọ tí ọ̀wọ́n sáfẹ́ẹ̀sì lásán lẹ́ra fún a ṣùgbọ́n ní ìrasán láfíà èyí lẹ́ẹ̀ra tó ti lásán lábẹ́ àdá lẹ́ra obìnrin ní ìtorí pé nǹkan tí ń fẹ́ lọ́dọ̀ ọkọ nínú dúkìá nínú kí la pè bóyá owó bóyá sọ bóyá lé bóyá mọ́tò bóyá nǹkankan yọba ní àní ẹ̀kọ́ mi fẹ́ mi ò ṣe mọ́ àáfàá níṣẹ́ rí gbogbo orú àwọn nǹkan yìí ẹgbẹ́ ìkọ́ dáadáa o etí máa fà ń gbà míì ó lè jẹ́ mímkíbálì àkọ́ọ́ríbìá ó lè jẹ́ àwọn relatives àwọn kí láti àbáwùnà yusuf ẹjọ́kù dáadáa ó lè jẹ́ àwọn relatives jọ́kù dáadáa ìyàmọ́ jọ́kù dáadáa bá ń gbọ́rọ̀ ọlọ́run ó lè jẹ́ àwọn ẹbí àbáwọn alásùnmọ́ obìnrin àwọn ló ń fà á ẹ̀yìn ọkọ rẹ lówó lọ́wọ́ aláìsàlá ẹ̀ olówó lọ ọ yẹ kó ṣe nǹkan báyìí fọ irú ẹ̀ ṣẹlẹ̀ láyé àwọn sálàf irú ẹ̀ ṣe kíni kí n fọ lápẹẹrẹ nínú àwọn sálàf àwọn ẹni ẹni tán ti lọ ọkùnrin kan jẹ́ abu muslim alakawulani kí ni akókò rẹ̀ abu muslim alakawulani sórí mò ń sọ eléyìí gbogbo obìnrin tó bá aláwo káwọn kan máa ti òun sọkọ òun ìjọ tí fámílì rẹ bá blò tó jóná àwọn èèyàn ò ní gbọ́ sí fámílì wọn abu muslim ẹni tó súnmọ́ khalifa muawiya ní radiyallahu anhu ọwá sọ́dọ̀ umu muslim alkhawlaniya ọba ní kí èrè ọkọ rẹ ó súnmọ́ khalifa ìyàwó ń jẹ́ ó lè sọ fún kọ́bọ̀ ọwọ́ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ tí ọmọ bá yín dáná ọmọ ọ̀dọ̀ tí ọmọ bá yín fọṣọ ọmọ ọ̀dọ̀ tí ọmọ bá yín ṣe gbá tí ọmọ bá yín fàwo obìnrin àwọn obìnrin sọ ló bá kéde àdúgbò ní ọtán máa yọ̀nù sọ̀rọ̀ tí ó kàn wọn àwọn obìnrin tó yẹ pé ẹni tí ẹ ti jóná táwọn ẹni tí ó jóná ọlọ́run lè fìyà ní ìjẹ òun ṣùgbọ́n yìí lẹ́sọ̀ fà ọba sọ fún ìyá rẹ̀ ọmọ mùsùlùmí yẹn pé tọkọ ẹ bá ti dé yà sọ fún pé kò sí dá kò sí àwo gbọ́dọ̀ àwọn eléyìí ọlọ́pàá ń fún wọn lọ́fún wọn fún. so eré ni àwàdà ni ọba bá tiẹ̀ lọ àbú mùsùlùmí bá dé lọ́ba sálámù sàlámù àrẹ́kùn tó abẹ́bí obìnrin bínú àbúbí òbínú gbọ́ bá wọlé ọmọ àlékún sálọ

ó yẹ kó máa fura tán bá influence ìyàwó ẹ̀ negatively ìyàwó tẹ́ ìjọba tó márùn mẹ́wàá wà lẹ́yàwó mi ṣe báyìí àwọn kan ti kó bá yàwó mi àwọn kan ṣe kí ni ó ní ìyàwó mi kọ́ni wà lẹ́yàwó mi ṣe báyìí ah ìyàwó mi ṣé ń bá wọn súnmọ́ president mo súnmọ́ gọ́vnọ̀ lọ́wọ́ ní pèmí nìkan ní ká máa kó gbogbo property ìlú sí i ọmọ tá muslim ṣe ọdẹ wọ mọ́sálásí ọdẹ lọ sí náfíà aláka méjì gbogbo ẹ̀yin obìnrin yìí náà máa dà lérú lójọ́ tẹ́ ẹ bá dé ilé tọ́jẹ́ pẹ́ ni ọlọ́run lọ́kọ́ tọ́bẹ̀ ọlọ́run foyín ẹ̀ka gbàkóònù àbí muslim bá wọ ilé àbí ọwọ́ ní ilé ọlọ́run lọ ọba sí náfíà sọ ọmọ tí ò sí láka ti ní nẹ́tíwọ́ọ̀kì pẹ̀lú tẹ́lẹ̀ ọba ní Allahumma mani ọ̀bàbà alájà sọ̀jáde ìwọ ọlọ́run gbogbo ẹni tó bá wá pọ̀ ọ̀bànújẹ́ fún ìyàwó mi tó bá ìyàwó mi jẹ́ fún mi ìwọ ọlọ́run ni o fa àmì sọ̀rọ̀ ha ọlọ́run bá ń fọ́ ojú ẹ̀ ọlọ́run bá ń ṣe ni wọ́n ní ojú obìnrin yẹn fọ́ straight obìnrin tó wá ọ̀bànújẹ́ fún ọwọ́ abẹ́bẹ̀ ìyàwó ti à èyí nígbà tí ọ̀rẹ́ wa tí ọwọ́ kókọ̀ bàlọ́jẹ́ fún mi lánàá ojú yín mọ̀ ti fọ́ ọkọ̀ mi lọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀wà bá bẹ̀wọ̀ kẹjọ torí ọlọ́ọ̀ ìní ṣe bẹ́ẹ̀ mẹ́ ìní dalẹ̀ ó lérù wọn náà bá lọ ńlẹ̀ ó lé ọkọ̀ yín lówó lọ wà láì lówó lọ ẹni ìyá ọ̀jẹ̀ fẹ́bẹ̀ sí ọlá tọkọ rẹ bá lówó lọ tó sì máa fi ọ́n sáwọn ó ní tá a fi máa gbowó o ó máa dì rẹ bẹ́ẹ̀ ni kìí pé next thing wà á ní kẹ́mì kó kó kọ fọ́ wà ní wọ́n lè wúrà gan ìwọ ọkọ rẹ tí ó wà láì wọn láhùn ni irú ọkọ tó láhùn ọ̀dà fámìlì ìlú owó gbà lọ́wọ́ ẹ̀ ó wo àwọn kan máa ń gbowó lọ́wọ́ wọn àwọn tí ń gbowó lọ́wọ́ wọn bóun náà ti rówó gbà lọ́wọ́ wọn ìwọ náà ló fọ́múlà náà ńgbọ̀n bóyá tó bá dá àárín kan òun náà rí pé ẹkú ti sọ mí lẹ́nu pa wọn níbi <laughs> bí ọba fẹ́ fòye nítorí ọlọ́run yóò fòye nítorí fẹ́ ṣe kí ni o ẹ̀sọ́ lẹ́nu àáfà eré ni àwàdà ni ẹni tó wá balẹ̀ àbú muslim alakaula ni jẹ́ bó ṣe fọ́ lójú ti ẹnu ọlọ́run ṣàánú wa mọ́sálẹ̀ tí ọmọ dalẹ́ òun léwu o àáfàá ní ká lọ gbọ́ yé dáadáa àwọn tí wọ́n ń fa kí obìnrin mi ọmọ sọ fọ́kọ pé mi ṣe mọ́ divorce mi tọ́ba divorce mi àáfàá ni ó lè jẹ́ ní kíbálì ìbáàdì àkọ̀ọ́ríbìà áó jàrátì hà àáfàá nígbà míì gan fẹ́ rí gbogbo àwọn tá a ní wọ́n ṣe nǹkan yìí ó lè jẹ́ aládùúgbò ìjọ mi ó lè jẹ́ kíni gbogbo táwọn ẹbí alágbègbè wa ṣe ìbò ni ó lì í dì lọ yóò fa mílíọ̀nù mùsùlùmá yóò fa kí àwọn ìbàjẹ́ àwọn aburú ńláńlá òun ni yóò máa ṣẹlẹ̀ wàkọ́dí tàtà hadda zawju àbí ìmàrọ́tì mọ̀fírọ̀ lil àṣọ kàkọ́ọ̀lìyà ńkúntà rọ́jùlá fatọ̀ líkì àǹfààní tí ọmọ wa gbogbo orúṣe sí tíyàwó ń ṣe yìí pé ẹkọ̀ mi ẹjẹ́ máa lọ ẹtúkù lọ́rùn mi wọ́n láwọn gbólò yìí ó lè lapa lára ọkọ tí ó lapa gan tó jẹ́ pé yóò fẹ́ fàkọ́kọ́ gan ó sì wà wọ́n ní gbólò òun síkọ́ sọ pé ìwọ tó bá jẹ́ pọ́kùn èèyàn ìwọ kọ̀ mi tó bá jẹ́ pọ́kùn èèyàn ọkọ̀ mi ìwọ tó èso ọkùn yìí ọkùnrin wá nìwọ ìwọ ilé ọkùnrin sórí kò lè yẹ̀yìn ọmọ tẹ́yìn òtí ìnìyàwó ń bí àbátọ̀ yìí kò lè tí ìyẹ̀yìn obìnrin a máa ṣe jù bá ń lọ ọlọ́mọdé àfẹ́yàwó burúkú àwọn ìyàwó burúkú là ń sọ àwọn ìyàwó dáadáa ṣe bá wọn o àwọn ìyàwó dáadáa wọn ṣe bá wọn ṣùgbọ́n obìnrin ní ìgbà tó dògbé ọlọ́mọjà àfọmọgàn fi o so gbogbo àwọn nǹkan yìí isi ọ̀wà padà ṣẹlẹ̀ òun ni wípé ti ń béèrè fún àáfàá ní wàmínàlì màálù anáwù yàtàrọ́ tap aláàtọ̀láàkì mafasidun àdìmà mínta fákùkìlẹ̀ ọ̀sáràtì wàtàṣàrùdìlẹ̀ àwòláàdì àáfàá ní sẹ́yẹ́dì ni yìí wá ń béèrè fún yìí pé kọ́kọ́ ó kọ òun àwọn tí máa fẹ̀yẹ̀ jáde tí máa tara rẹ̀ ṣẹlẹ̀ ọmọ burú gan bíi ni alákọ̀ọ́kọ́ ẹbí ọ̀dà ẹbí òṣè ni bàbá lọ lọ́tọ̀ ìyá kí ni kí ni jẹ́ fèsì àwọn ọmọ kí ni jẹ́ jọ́bẹ̀rẹ̀ sáwọn ọmọ ọmọ ó lè bá bàbá lọ ọmọ ó lè bá lọ ìyá lọ ìgbà míì ó lè jẹ́ ìyá nìkan làwọn ọmọ ọba lọ ìyá kò sì lágbára kó lè fún wọn ní kíni o oúnjẹ bàbá ọwà kanra ìtàmàdé àwọn bàbá tí wọn bẹ̀rù ọlọ́run o torí pé òun àti ìyá ọmọ wọn kọra wọn lẹ̀ ìyá lọ́wọ́ á kó àwọn ọmọ lọ kò ní sẹ́ndì owó oúnjẹ kò ní sẹ́ndì owó skufíìsì kò ní sẹ́ndì owó tútfèsì kò ní sẹ́ndì owó ọ̀sẹ̀ tí wọ́n fi máa fọṣọ. kò ní sẹ́ǹdì owó tí wọ́n fi máa aṣọ ọ̀sẹ̀ tí wọ́n èwẹ̀ kò ní sẹ́ǹdì owó aṣọ kò ní sẹ́ǹdì owó bàtà irú àwọn ọkùnrin burúkú bá náà tọ́pọ̀ tí wà tóbìnrin kan ẹkọra yín lẹ̀ só tó kọ àwọn ọmọ rẹ náà lẹ́yìn àbọ̀ máa lè ló pè wọ́n ṣe bọ́ ọgbà pé wọ́n ló bí wọn nígbò ti gbà wáyì tó o lè fẹ̀ jọ já sí wípé gbogbo ojúṣe tó yẹ kó o ṣe ọmọ ṣe so ìgbàmí tó bá jẹ́ táwọn ọmọ yẹn ìyá wọn ni wọ́n tẹ̀lé lọ àwọ̀ àrí bàbá tí wọ́n máa kanra ìsàmàjé nìkan ti sọ wípé yàwó tó bá lè bọ́ wọn fọ́dọ̀ kan yọ wà bẹ òun kan ìyẹn ìgbà tó wọn ọba sẹ́ndì owó àwọn ọkùnrin kan bẹ wọ́n wíkẹ́ẹ̀dì báwọn ọba ní sẹ́ndì owó kí ni ọwọ́ àtẹlẹ̀ ìyàwó ọwọ́ aṣọ rẹ̀ dòpó kìí sọpọ̀ ọkọ rẹ̀ òkú o àwọn òkú ayé àwọn tí mo gbé okó náà ni okó àwọn òkú ayé gbogbo kàṣẹ pé fún àǹjẹ́ òní ìlú kanal ọmọ òru kan bàbá àwọn òkú ayé ni ìwẹ̀dà àwọn ọmọ òkú ayé kọ ní afúnlélẹ̀ àwọn ọmọ òkú ọ̀rọ̀ ni ẹ̀ olókù anyị ayé ni ọlọ́mọ ti ayé o àwọn ọkùnrin ibi ó ti ń tọrọ ìbẹ̀ làwọn ọmọ náà dàgbà àwọn ọmọ náà di atọrọ ibi ó ti ń tọrọ àwọn ọmọ òní yó àwọn ìtọ́jú obìnrin náà àwọn ọmọ wọn máa kiri ibi wọ́n ti ń kiri àwọn àfà àwọn ọ̀dọ́ òfò tán kú náà lù ibi ẹ̀wọ́n ti jábàlẹ̀ àwọn ọmọ german tí mo ń sọ àwọn kéfìsì wà tó ṣẹlẹ̀ sáwọn ọmọ ni o orí ìkiri wọ́n ti gba fagility lára àwọn ọmọ ìmí ìbẹ́nu àwọn ọmọ ibi ó ti ń kiri tọ́jọ́ ọmọ yahoo ti pé ìmí ìbẹ́nu àwọn ibi ó ti ń kiri lòun náà ti dáfẹ́wó olè káyọ ọkùnrin tí ń bá ṣe sí náà ẹwọ ta ló sì béèrè tọ̀ ìjẹ̀mọ́ ìyàwó ẹkọ̀ mi lẹ̀ mi ò ṣe mọ́ ìfà ara tí ó tọ̀tọ̀ ara àwọn ọmọ náà ọ̀rọ̀ àwọn ọmọ ò ní jọra wọn gbogbo àwọn àdáwò yìí ó máa ń ṣẹlẹ̀ wàkọ̀dítàndà mahina láyá ń fa ònàdà àáfàá níyàwó tó wá sọ ẹkọ mi lẹ́ẹ̀mí òfé mọ́ àáfàá ní yóò padà ní yóò padà ṣe jàmọ́ àáfàá ní yóò padà ṣe yóò regret ṣùgbọ́n gbàtọ̀ máa regret torí elé ìwàlẹ̀ àádáwà gẹ́rì torí elé yìí àti tó tún yàtọ̀ òun ni ṣẹ̀rí àṣẹ ń sọ fún wa tó ń fi ọgbọ́n tó wà níbi kálukó mójútó fámílì rẹ̀ sódíé bá ní ìsìn nígbà tó ń sọ déèwọ̀ pé obìnrin kankan kọ́mọ̀ sọ fọ́kọ ẹ̀bí kọ́kọ́ òun lẹ̀ o obìnrin tó bá sọ bẹ́ẹ̀ gbogbo àdánwò tó bá tẹ̀yìn rẹ̀ jáde òun ni ó kábàámọ̀ rẹ̀ wájú ọlọ́run àfọ́ àwa salvan àfọ́ àwa kílàkì jẹ́mọ́ àfọ́ àwa salvan nínú àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wà ní pé òjíṣẹ́ sallallahu alaihi wa wọn wọ́n lánàbí ń sọ ọjọ́ kan ó ní àyúmọ̀ mọ́ra àti sáà láti záójá àtọ̀lákọ̀ anábì lóbi ìtọ́bí ilele sọfọ́kọ̀ ẹ̀ ẹ̀yẹ kọ́ mi mi ò ṣe mọ́ mi ní gẹ́rì mọ́ bá àwárí wípé àṣẹ ní gẹ́rì bá a ṣe àwọn àrùn pé kí ló tó fi ní ọkọ̀ ẹ̀tọ́ ní wọ̀n fún mi lówó jẹ lábẹ́ àná mi kèètò kọ́kọ́ lẹ torí kí ló ní kọ́kọ́ láti ohun ọ̀sán oṣù bíi sí last term wọ́n tó ti láwọn wálé ní táàmù yìí kọ́kọ́ mi ìṣe mọ́ ṣètò bàbá ṣe mọ́ ìlú ìsìn ohun ọ̀sán oṣù bíi sí last term ìwọ tó o sì jẹ́ ìyà o ò lè bò láti wọ́n tó lé àwọn ọmọ ń táàmù láti rí ó bọ̀ sí pé tó ọba bá fẹ́ ẹ̀kan kọ bá jẹ́ ẹ̀ làwọn ọmọ wà náà owó túbísì yóò lè ṣe kéde o kò lè jẹ́ ìsan ṣùgbọ́n ó ń owó oúnjẹ owó yóò ṣe o wàhálà méjì lọ́rùn rẹ oúnjẹ àti kéde kùfì nípa ọ̀dá láì nídìí katọ pataki pàtàkì fàhàrọ́mún àlẹ́ àrọ ìhà tùlùjánà ànábì ní òórùn àlùjánà dé wọ̀ kò ní ẹwọ́n bá ṣe gbọ́dọ̀ wà ọ̀rọ̀ tó lé ní ànábì ọ̀sán pé kò ní wọ àlùjánà tó ní gbogbo ẹ tó bá wà yóò gbòòrò dáadáa wá ní ojú ẹ lórí rẹ ò ní tẹ̀wé ní ṣe ìníjó gbóòrùn ẹ̀jẹ̀ bí bó ti ẹ̀jẹ̀ kò ní gbóòrùn àlùjẹ̀ náà báyìí débi pé yóò sùn má lùjẹ̀ náà káti wàá sọ pé yóò wọ̀ ìtumọ̀ ẹ̀ ní pẹ́rú obìnrin yẹ yóò wọ iná kò ní wá lùjẹ̀ náà torí pé tọ́láàkì tó béèrè fún ọtakò tọ́lọ́ tọ́láàkì tó béèrè fún ọmọ àkóbá ẹbí tọ́láàkì tó béèrè fún ọmọ àkóbá ọmọ tọ́láàkì tó béèrè fún yóò kó bá ẹbí méjèèjì torí fámílì kọ̀ọ̀kan máa ń nífẹ̀ẹ́ ọmọ wọn ni òun tó wù jóbe àwọn fámílì rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ èyí tóun náà jẹ́ ọkùnrin fámílì rẹ̀ ó ṣe kí ni o wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kálukọ́ wà sọ́pọ́ọ̀tì ọmọ wọn yáà di fámílì versus fámílì gbogbo àdánwò tó bá tẹ̀yìn ẹ̀yọ obìnrin yẹn kò ní gbòòrò àlùjànnà o kò ní ṣe kí ni jama kò ní gbóòrùn àlìjánà jama kọ̀wà tó ti tàn àdífì míì tó wá ń sàlàyé àfáàwà ukuba ọmọ amir ukuba bọ́nà amir wọ́n lánàbí àtàlà sọ wípé ẹ̀rí iná lè mọ̀kẹ̀lẹ̀ ààrẹ ẹ̀ fẹ́ẹ́ ní kankan bẹ̀ tá à ní kúlẹ̀ ọ̀hún màá sàlàyé òun náà àwọn obìnrin tí wọ́n máa ń ṣe kúlẹ̀ ọ̀hún tí wọ́n sọ fọ́kọ pé ìṣe mọ́ kọ̀mí kalẹ̀ kọ̀mí ṣe kí ni o kọ̀mí kalẹ̀ bákan náà wà mùtàzà áàt àwọn obìnrin táwọn náà sọ wípé bọ́kò kó lọ́rùn mi mo yọ mọ bọ́pá bọ́sẹ̀ ìjẹyàwó rẹ mọ́ ànábì ní húnná almunafiqat mùnàfíkì ni wọ́n kí ni wọ́n o ẹwà máa gbọ́ ẹjẹ́ ìsàlàyé ẹ̀ báyìí ẹ̀ẹ́dì pé talákọ̀ọ́kọ́ yẹn lè talákọ̀ọ́kọ́ dàìvọ́ọ̀sì nu nínú ṣẹ̀ríà anígbólóhùn méjì ìkan tọ̀láàk ìkan kólọ́rò sẹ́ẹ̀rí tọ̀láàkì ọkùnrin tó lóhùn fẹ́ fẹ́ yàwó ìlú lẹ́tọ̀ọ́ kó nílé ìfẹ́ ọmọ tọ́ba wá sọ bẹ́ẹ̀ bí ṣẹ̀ríà ṣe mú dájú ẹ̀wà téèyàn bá lù ú ọwọ́n nínú ọkùnrin tí ó rí nù wà láì ọwọ́n ọkùnrin díẹ̀ ní orítọ́ láti ṣe ọ̀tọ̀ fún ìyàwó ẹ pé antitọ́ọ̀lì ìfẹ́ ọmọ gbogbo tó sọ̀rọ̀ rẹ ti sún ní ìfẹ́ ọmọ ó wù ẹyọ kan ẹyọ kan tó wá wù ò ní súnmọ́ ò gbọ́dọ̀ bá ní sex inú ilé rẹ ni ó sì wà ọmọ fún lóúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ ọmọ aláṣọ léyà ìtura àwẹ̀ fún yóò wá ṣe nǹkan oṣù oṣù ọtụtụ mgbe parí ìgbòjì lóbìnrin àmọ́ mímí ẹ̀fẹ́ àǹtìtọ̀ àníní ìfẹ́ ọmọ mẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ ti sú mi mú ìyàwó lẹ́nu èmi o tọ́lá ti fọ́ tí máa fọ́ ọ̀pọ̀ tí mo ní mi ìfẹ́ mi mo ọba tó fi nǹkan oṣù kẹta ẹ̀sìn jọ ń sọ papọ̀ òun fún olóúnjẹ ó tó transfer owó sí ó tó bá gbé gbọ̀bọ̀ láti ṣọ́ọ̀bù àáfà wà lẹ́yìn díẹ̀ ló lè rí ṣe bó ṣe kára rẹ̀ ó ṣe kẹ́kẹ́ ó sọ máa ń jọ kan bó ṣe kóhun náà wá kọ́lẹ̀ kọ́ bí ọ̀ nìka ni ọba tó máa lọ ẹ̀rí pé yóò tọ̀ láàkì nu ìdájọ́ tó lọ ń gbé kalẹ̀ fún téèyàn bá lò àfikọ́ obìnrin ṣùgbọ́n kúlẹ́kù òun ni pé ọkùnrin ti fẹ́ yọ ayé lẹ́nu ìyàwó ẹ̀ òun ò sì lè sọ pé mo kọ̀ ọ́ kúlẹ́kù ni pé yọmí kú ọlọ́run rẹ túmí ilẹ̀ ìwọ lọ́wọ́ afẹ́mi tó so ìgbìlẹ̀ lórí túmí ilẹ̀ o fẹ́ rọ́bìn kó tó lè di pé yóò lò kúlẹ̀ ẹ̀ padà bíi nígbà òde bíi àdìsí kúlẹ́kù ó láwọn obè àwọn àlùmọ̀tẹ̀lẹ̀ ààt àwọn obè tí ó sọ pé yọ kòkó ọlọ́run mi ìṣe mọ́ ànábì ní mọ̀nàfíkì ni wọ́n kò sọ pé àlùjàn náà dára àmù fún wọn kò sọ pé wọn à ní gbòòrò àlùjàn náà tó róhùn lè tọ́jọ́ mi níjọ́ tó bá tọ̀hún tí gbogbo ayé rí pé àwa láì ọ̀pọ̀ obìnrin yẹn ò ní jẹ́ mọ̀nàfíkì yóò jà sí fún fẹ́ gba rẹ̀ lẹ́nu tó lè kó bá ayé àtọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n máa ń ṣe kúléwù mọ̀nàfíkì ni wọ́n etí wọ́n ní kọ́kọ́ orí ẹ̀kọ́ àwọn ìtẹ́yìn lè mánéjì ni ṣùgbọ́n gbà ṣẹ̀rí àti fààyè ẹ̀lẹ́ obìnrin tó bá sọ pé mi ò ṣe mọ́ ṣẹ̀rí àmọ́ gbé ìdájọ́ wa ìdájọ́ àkọ́kọ́ owó ẹ̀bùn tó fọ́ tó fọ́ nígbà tó fẹ́ ọ̀dà padà ẹlẹ́kejì ó ṣe ẹyọ kan pé ṣé kèé ṣe pé eré fẹ́ ṣe láàrín níjọ́fẹ́ bára yín ní sex ẹ̀ súnmọ́ra yín bọ́yọ́ ní ọkọ̀ ti wà ní kéde o ara rẹ̀ kọ́ máa gbé lọ fún ẹlòmíì so tábà tí a ń ṣe nǹkan oṣù ẹyọ kan tá a rí pé àwa láì kò sóyún o ti fún ìkọ́ lọ lọ́kọ̀ ní ìbáwọn torí fóbìnrin ní ìtòṣe bẹ́ẹ̀ ni ó ti lẹ́nìkan tó fẹ́ fẹ́ ṣùgbọ́n obìnrin jẹ́ ni pé ẹ sáà tẹ̀ kí n kọ́ kó ìyàwó ẹ̀ kí n má ní depression àti rírú ẹ̀ dáadáa tí ìfẹ́yọ kan méjì mẹ́ta kódà àti ìfẹ́yọ pé ìyàwó báyìí láti bí oṣù mẹ́ta mẹ́rin márùn-ún kò sùn dáadáa nígbà kúlùkù ṣẹlẹ̀ báyìí àfà ó sùn bí ijọ́ méjì mẹ́ta bẹ́ẹ̀ lọ́rùn kò ti fẹ́ kú gan-an tó ní àláì òwúrọ̀ òrùn sùn ọkọ̀ mú balẹ̀ báyìí ajẹ́pọ̀kọ̀ frustrate ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n bí tó bá jásí wípé kò ní bùkátà ẹ̀yìn mọ̀mẹ́sẹ̀ kúlùkù mọ̀nà fíìkì lọ́pọ̀lọpọ̀ wọn wọn ni jẹ́ ní ọlọ́run àti ìparí ẹ̀ a parí mẹ́jọ wa náà ó ti á oníṣẹ́jú mẹ́ta sí márùn-ún nǹkan díẹ̀ díẹ̀ nípa Ramadan òní 18 ìjẹ́ra 1447 àwọn kan nílẹ̀ Yorùbá wọ́n ti kéde tó táwọn bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn bẹ̀rẹ̀ àwẹ̀ ń jọ jama wọ́n ní february eighteen twenty twenty làwọn bẹ̀rẹ̀ àwẹ̀ wàláì kó tó já sí wípé february twenty six àti february eighteen twenty twenty kọjá pé náà la padà bẹ̀rẹ̀ àwẹ̀ bọ́yá arósù torí pé ń jọ tí wọ́n sọ máa gbọ́ mi february seventeen ni sàbá máa pé twenty nine tá a bá rósù lálẹ́ twenty nine làwọn bẹ̀rẹ̀ àwẹ̀ wà láì bá àbà rọ́ṣù mọ́ fọlọ́ múra àwọn òní bẹ̀rẹ̀ àwẹ̀ àgbọ̀ pé wọ́n rọ́ṣù ní nàìjíríà tó di é nìyẹn sòlùtọ́n sókótó ọ̀sọ́ pé ká rọ́ṣù pé wọ́n rọ́ṣù o àáfà àwọ̀ ọjọ́ sọ̀lọ́ di èké ṣùgbọ́n já wá sọ pé wọ́n rọ́ṣù ìtí wọ́n sọ yẹn wá kọ̀ rẹ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n wájú ọlọ́run kí mo pè wọ́n wà láyìí tí wọ́n ṣe kìláàfù súnnà wà kìláàfù kùránì kìláàfùlù kùránì wà súnẹ́tì tí wọ́n ṣe yàtà ń àtànàbí fẹ́ ẹ̀yin lẹ́mọ tẹkinọ́lọ́jì jọlọ àtànàbí lọ bàbá yín lẹ́nu tẹkinọ́lọ́jì lẹ́nu tẹkinọ́lọ́jì àwọn àfáà àgbáyé bíi Saudi Arabia tí wọn ò mú déètì ilẹ̀ ẹni tẹkinọ́lọ́jì tó wọn ẹ̀yin mọ̀ nípa tẹkinọ́lọ́jì Saudi Arabia ẹ̀mọ̀ tó kọ́tọ́ọ̀bù ẹ̀mọ̀ tó Dubai ẹ̀mọ̀ tó ilẹ̀ Yorùbá ni ààyè ti gbára dáradá rédèrèdè ránranun tó bá jẹ́ ìlú tí Ministry of Religious Affairs tí wọ́n lágbára ẹ̀yin tẹ́ ẹ kéde wọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ṣùgbọ́n lẹ́ Yorùbá kò sí tó wò lè ṣe Nàìjíríà gan ó lè pè ọdẹ àìmọye àwọn iṣu orí social media tó yẹ kán dá àfáà ní ìdọ̀bálẹ̀ kán bo níbi lálà bíi eighty ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo ẹ mọ̀tẹ̀ láwọn ò fẹ́ nu sùlùtọ́ọ̀nù Sókótó ó tún fẹ́ máa ṣe ẹ̀yàmẹ̀yà gbé sùlùtọ́ọ̀nù Sókótó haúsá ni ah, ẹ̀yìn yẹn ṣe ayọ̀tọ̀ ọlọ́mba yìí sùlùtọ́ọ̀nù Sókótó nọmba wán mùsùlùmí lórílẹ̀-èdè kọ́dọ̀ òun ìjọba recognize mọ́dẹ̀ ti sọ kẹ̀ẹ́sẹ̀gbà rọ̀mọ̀bọ́ọ̀ nìkan làwọn máa kéde oṣù ó fi lẹ́nu bá àwẹ̀ lẹ́yìn máa dá wàhálà alẹ́ ẹ̀ ṣe sọ fún wa ìgbà wo ni ṣàbáàmù wa àwọn bẹ̀rẹ̀ láti rájà fún ẹ tó sọ ìgbàwó ní Rájàbù ó bẹ̀rẹ̀ láti ìjùmọ́dàlá àkírà ó ti jẹ́ kí rọ̀mọ̀bọ́ yìí náà lẹ́mọ̀ dá wà láàlẹ́ ọlọ́run fún yín lálàáfíà ìbáàjẹ́ iṣẹ́ rí wà wa ẹ̀ tóbi tó kùrà ní àtisú náà kẹ́kẹ́ ẹjẹ́ bàbá three hundred and five years wà lọ́ọ̀lọ́dọ̀ wa ẹ̀ tóbi tó ní ọlọ́ àwọn sàábé orí yìí ò gbé bàtà àwọn sàábé ẹ wá ń lò fẹ́ẹ́nu ẹ bọ́ lọ́wọ́ bá ń bẹ̀ gbogbo àwọn tẹ ibùn kọjá tẹjọ yẹn la bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ ní wà láwọn àjò ọlọ́run àfẹ́tọ́ bá túbá nù yín ẹ mọ súnmọ́ táwọn bíi ni ẹ gbà àwẹ̀ súnmú lìrù yàtì wà pẹ̀lú lìrù yàtì sọ́wọ́ ẹ̀fọ́ àti náà sùn àbẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́lẹ̀ kò nídìí kẹ́ mú dé tìlẹ̀ sọ́wọ́ mi yẹn ń sìn tí wọ́n bá sí rojú àkàṣà àbá kò pé táàtì ẹ tí wá sọ pé ìwọ ọlọ́run wọ́n gbọ́dọ̀ ta ni yín lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run bí se mọ́ fi ìyà jẹ gbogbo àwọn tó ta ọ̀tọ́rẹ́ ń ọlọ́run láyà ni àwa mọ̀ pé ọlọ́run láyà ẹ sọ pé tẹkinọ́lọ́jì ẹ̀yin ká àtẹ̀lé kí láwọn àtẹ̀lé àtẹ̀lé sultan àtẹ̀lé kúránì àti sunna ìyẹn báyẹn ẹlẹ́kejì Ramadan wọ́n fẹ́ ká bí ṣiṣẹ́ rí rẹpẹtẹ ká ti wá máa practice ilẹ̀ báyìí nínú iṣẹ́ rí tó fẹ́ ká ṣe é pọ̀ nínú àwẹ̀ ká tìlàwà kúránì kọ́ pọ̀ ẹ jẹ́ ká ti máa tìlàwà dáadáa báyìí ẹ jẹ́ tí làwọn àwọn ìpúrúfù náà ṣàbán wọ́n fẹ́ ká ṣètọrẹ àánú kọ́ pọ̀ ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tá a bá ní ẹjẹ́ àti máa náà lẹ̀ báyìí ẹjẹ́ àti máa ṣe kéde ẹjẹ́ àti máa náà lẹ̀ o àwọn iṣẹ́ olóore míì náà tó pọ̀ tí wọ́n fẹ́ ká ṣe nínú àwẹ̀ rọ̀mọ́dọ́n so abẹ́lọ́ ọlọ́jẹ́ kí rọ̀mọ́dọ́n jọba wa láyé o

ètò tó lè rán náà yín pé kẹ́ ya mọ́ gbà yìí wa ṣàròbí aláàánú àwọn a máa àwẹ̀ láàfíà wọ́n dẹ̀ sọ lọ́dún yìí ìdígbẹ́ tó wà ní oyún mi ìdígbẹ́ ìtọ́mọ lọ́wọ́ tẹ̀ lè gbà àwẹ̀ ẹ̀sán àwẹ̀ láàfíà ẹ máa jẹ́ pé kọ̀ǹṣẹ́tò tó wà ní ṣàbáàlù yìí kò tó lè gbà ẹ̀yà àfẹ́fídíyà ìtumọ̀ fídíyà kan oúnjẹ kan kì í ṣe àti kèédé ẹ̀ṣẹ̀ dandan kọjẹ́ pẹ̀lú àwẹ̀ e fídí àtàájú àwẹ̀ olùsìbọ́yẹ níìsì àwẹ̀ 27 ẹgbà méjì lápẹẹrẹ oúnjẹ tó tó 27 oúnjẹ ẹ̀dìdì sọ́dá kan ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ àfúrúyà ayé àtijọ́ gbéjì àkìyàmọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta wa